والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابا ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ولله القول الكريم كانوا كتاب التوحيد يا فاوى محمد بن عبد الوهاب يا فاوى عبد الرحمن بن ناصر السعدي في شرقه لا قبل أن في مسائل أتبقي وما قدر الله عبد قدر أو يوم ملوك يكون ملوك أبقى mímọ̀ ọlọ́run ọba ìtọ́ga gani ọpọlọ wa gbọ́n torí nínú hadith akayi obìnrin wa pé sọ́mà táwọn òyìn sọ́mà ayé yìí táwọn òyìn sọ́mà òyìn tí máa gbé sọ́mà ẹlẹ́ẹ̀kejì ètò tẹ̀lé bí àìsí yẹn ju sí mú ilẹ̀ Sahara ni tẹ́wọ́n gbé sọ́mà ẹlẹ́ẹ̀kejì sọ́mà ẹlẹ́ẹ̀kẹta bí kékeré kan tá a sọ sí bẹ́ẹ̀dì ọ̀dẹ̀nu bẹ́ẹ̀dì náà méjì mẹ́fẹ́ gbà ẹ bá gbé símọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀keje bí àgbà ju ká ilẹ̀ Sahara lẹ́yìn náà tó bá gbé gbogbo símọ́ méjèèjì tó bá gbé sórí alukùrùsí yìí sọ́lá mọ́ àwọn ìgbà pé wá sí alukùrùsí yìí kò sọ̀mọ́ wájú pàdé bí àti àjù ká sínú Sahara lẹ́yìn alukùrùsí yẹn lọ́wọ́ àkàwọ́dù òkun dáhàbù. odò yẹn tó bá gbé àlùkòsí ìgbà sínú ẹ̀ bí ti adu òka sí sahara bí àti adu òka sí òkun mi kí ló bá tó bẹ̀ orí omi yẹn orí omi òkun yẹn ìgbẹ̀mí tí ọlọ́ọ̀bá wà àlàárùsì olè alárasì wà ọ̀rọ̀ sáwà. orí ara rẹ̀ kúrò lọ́pọ̀ oṣù wa tó nílá ẹ̀ka ọmọ ìwé lè fún ó wa àmọ́ àwọn èèyàn mọ́ fún ìka rẹ̀ kan ni ka wo ni ìka tó yẹ anabi olóògbé kan ni àmọ́ irú ka wo ni irú ka tó yẹ wọ̀ wọ́n pẹ́ àwọn áyà mẹ́rin kan ní ma gáàdì wá nípa sífọ́ ọlọ́run bá aláwọ̀ bá bí ojú ọlọ́run bá lọ́wọ́ àwọn ọmọ ìpínlẹ̀ sọ̀tàmí sí iṣẹ́ olùwọ̀ owó sẹ̀mí olùbàfẹ́ kò sí wọn ọlọ́run bá nífọwọ́ ẹ̀rí owó ẹ̀dì kankan náà wẹ̀ bẹ́ẹ̀ ó di wa ẹlẹ́ẹ̀kejì náà ni áyà tó wà ní sọ́tù áyà tó kò sí ìlú bí wáyé pé wọ́lá ètò nàbí ṣe èmi ìlú yìí ilẹ̀ àbìmọ̀ àṣà tó bá fi ká mọ̀lá mọ̀ nǹkan wọn àtúnyẹ̀ láti mọ àmọ̀tẹ́ ń pa ọlọ́wọ́n bá sùhánà wọ̀tá ara ṣùgbọ́n pọ̀lọ́mọ́ àrùkà mo fẹ́ máa bọ́ọ̀lù ṣèlú òtún bẹ́ẹ̀ musomu fa ọlọ́run wọlé ayé ìpín nàbí elman kò sí mọ̀ náà sílẹ̀ nǹkan ọlọ́ọ̀bà tẹ́ nípa ara wa máa fi àǹkútù bọ́ọ̀lù àtòkùsẹ̀rù nípa ara wa máa àmọ́ra wa tẹ́ ó rí yé wa lẹ́yìn náà ẹlẹ́ẹ̀tẹ̀rin náà ni ayé àti gbogbo yẹn mọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun ọlọ́ọ̀bá mọ́dù gbogbo a tí wọ́n fún un gbogbo sílẹ̀ tí wọ́n fún ọlọ́ọ̀bá ló fà pé àwọn afá súnà afá ní àpéyìdá wọ́n ní ìfọ̀rọ̀ ìròyìn ọlọ́ọ̀bá lórí ìfẹ́ bá ròyìn ara rẹ̀ tánàbí ìròyìn ọlọ́ọ̀bá èyí gbọ́dọ̀ kọ́lọ́hún ló kọ́ sí òpinra rẹ̀ tánàbí ìpọ́lọ́ọ̀bá rẹ̀pẹ̀ ọlọ́ọ̀bá pé ló kíkẹ́ máa kọ́ ẹ́ kẹ́ máa kọ́ ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀ tí ọlọ́ọ̀ pẹ̀lẹ́ ní ọlọ́ọ̀ tí ọlọ́ọ̀ pẹ̀lẹ́ ní Allah tí ọlọ́ọ̀ pẹ̀lẹ́ ọmọ ní Allah Allah Allah sọ wípé Allah wípé ó dé wa dáhùn táwọn fara sí ọlọ́mọ tó àfọ̀rọ̀ yìí wa nígbà pé ìtumọ̀ ìtumọ̀ Allah náà nìkan ni ọlọ́run àyíbẹ̀ kọ́ ni ọlọ́mọ tó àfọ̀rọ̀ yìí wa náà fi mata nínú ẹ̀kọ́ tá a kọ́ wọ̀nyí àyíbẹ̀ àwọn ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ̀ الأولى لا أقول لهم يقين وين يسرين يسرين وين يسرين يسرين تفسير قوله يقولوا الله كفا يسماته ولا أرض جميع أن يقبضته يوم القيامة أسير الله يسرين باتا بقوة الله قد يوم القيامة والثانية لكن أن عالي القلوب وأمثالها فأجد عند اليهود الذين في زمن الذين في زمن صلى الله عليه وسلم في زمن صلى الله عليه وسلم شيء ما أنفع بقوله torí àwọn pé àwọn ìyàwó ní wọn abẹ́rẹ́ ìfẹsẹ̀ lọ́wọ́ àdúgbò sílẹ̀ kí wọ́n ní àná àlè olóhùn àwọn ìmọ̀wọ̀ yìí wọ àmúfẹ́àlìhà àti tọ́jú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti ń jẹ ìyàwó àwọn ìyàwó dì mà alẹ́ náà fi dọ́mọ́ ní ìsọ̀ sọ́lá àwọn tó bá ní sílám nípa ó di wa wọ̀lám yìnkiri wa àwọn ọ̀dọ̀ sáfù wọ́n ti awọ́lú wa àwọn ọ̀dọ̀ tẹ́lẹ̀ àwọn ìyàwó tó lọ́ àwọn mòótọ́ wọn kéré fún ìfẹ́ ló ń mọ̀ mọ̀ wọn kéré tó àmọ́ wọn pé wọ́n mòótọ́ ó di wà ní ìbéèrè kọ́sìn kan gbà àwọn yahudu wa bá níbi ìjọba sallallahu alaihi wasallam wọn làwọn béèrè kọ́sìn márùn-ún wà níbi ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ bá fi dá àwọn bá ìsìlámù wọ́n á bèèrè kọ́sẹ̀ márùn wọ́n ní kọ́sẹ̀ márùn yẹn àwọn gbà pé kọ́sẹ̀ tó lè dáwọ̀ àfàlẹ́bí ọlọ́pàá ẹlẹ́bí àti lè dáwọ̀ kọ́sẹ̀ márùn àwọn yẹn àwọn ọgbà islam pẹ̀lú ìsìlámù àwọn àti kóṣe mọ́ra wọn ẹ̀ ṣe abdulrafi sẹ́rẹ́tì àwọn yahudu abali sẹ́lẹ̀m wọn náà fẹ́ bí kóṣe mọ́ra wọn lọ sọ́ọ̀kì lè dáhùn àwọn gba islam níbi ọlọ́ọ̀bà àwọn ìgbà islam aha ó di ọjọ́ wí ni pé wọ́n ní tàbí máa mú wáyé wá fábílì sọ̀rọ̀ láàrọ̀ sọ̀lẹ̀ èyí wọ́n béèrè wíwọ́n náà ah, nígbà tó bí dáhùn ló pé jìbìrì lù

sọ́kọ́tọ̀ ọkùnrin lọ́kọ́ jáde ọmọkùnrin yóò sọ́kọ́ ọmọkùnrin lọ́kọ́ jáde ọmọbìnrin yóò lọ́kọ́ ju àwọn olóògbérí níbẹ̀ oníwọ̀n láì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò sí ìlú mi àwọn sàyẹ́ntì náà lè kọ̀ǹpá mi ní. ọwọ́ bí wa ẹwọ ọ̀rọ̀ ní islam one thousand four hundred years ago. ọlọmọlọ́dún. eléyìí ni wọ́n sọ fún mi ní ọlọ́run. wọ́n ní kí ni máa kí ni àrà ti máa sẹ́yìn àrà máa béèrè. كني هلاك من السيف قلنا الملائكة اللي في التسبيح ونوضع ملائكة اللي في التسبيح ونوضع على هلاك من السيف لما قال باس نفسه لما قال ترى السابيع في المزيدات سبحان الذي يسبح الراب الملائكة من كني من كني من خيفته من حمده ولقد من خيفته لما يفعلون وباتوا أعرائهم إن سيكون مفروض sáwọn màláìka na sọ̀rọ̀ ìsèkí ni wọn ni ara kan ní sára pápápápá ní mú àwọn blọọkì yẹn kúrò àpá ó ní wa náà mo dúró àdúgbò mẹ́ta rí okùn méjì wọ́n ní kí ni àlámà níbi ọlọ́run kí ni àlámà níbi ọlọ́ba wọ́n níbi ọlọ́ba ojú wọn ní ya sùn ọ̀kan wọ̀ alama

kí ni àwọn bani israel ni wọ́n ti ní òkúra ní kí ni ẹlọ́ra nkúmi àti mílíkì bàbá tó jẹ́ israel bàbá tó jẹ́ israel ẹ̀rọ israel lábẹ́ ìyá àpò nítorí láìpẹ́ láyé ni mílíkì nkúmi àti ẹ̀rọ nkúmi ọwọ́ fẹ́ẹ̀rẹ̀ ọwọ́ fẹ́ẹ̀rẹ̀ wọ́n ní ọlọ́ọ̀bà tó bá lè jíkẹ́ ara mi ó yá ní ìdíjẹ́ ara fún yín lómi ìdíjẹ́ mílíkì wọn ọlọ́wọ́ afúnláfíà tó ló ń jẹ́ pé èèwọ̀ ni fún wọn ìgbàgbé Israel kó mu mi kó mu mílíkì rànkúmí àti wọ́n kọ́ni wọ́n jẹ́ rànkúmí ànkúmá rànkúmí wọ́n yẹ ah tí wọ́n bẹ dáhùn ọkọ̀ báyìí wọ́n ti bèèrè kí ni àlámà ló jẹ́ ọlọ́ọ̀bà ìwọ̀n láì ló fẹ́ mi kí ni eh, bàbá Israel ló jẹ́ fún ìwọ̀ fún wa ní wọ́n láì ló fẹ́ mi bóòlù ìta bóòlù ọkọ̀ bíi wọ́n wọ́n láì ló fẹ́ mi bóòlù ìgbésà wọ́n ní wọ́n láì ló fẹ́ mi ká orí ti jòlè rò lórí ooo ah, ọ̀tá wa lè lò ọ̀tá wa ti jòlè rò òun náà parí ayé rẹ̀ ọgbọ́n ẹgbẹ́ mi káyà ní ìjàmbá gbà mọ́ jòlè wọ́n sọ pé mi káyà iṣẹ́ ẹ̀sìn ẹ̀kọ́ ni kò mú wá àyíwá tọ́lọ̀ mi dúró sí ẹ̀wọ́ ni bẹ́ẹ̀ wá ni Muhammadu náà tó wàá bì àtàtò tó kíra yìí olùyẹwà ẹni kò wá ṣe Yahudi kan gbogbo wọn tó bá mú ọjọ́ sẹ́ni ìfẹ́ náà àbí kankan kò mú ọtọ̀ lóòótọ́ yẹn magdubi alayhi wa na ọlọmọ bìbí sí wa wọn bá sọ wá mú tọ káyà kìló sọ gbogbo ìkúrò tó kàlíkọ àtẹlẹ sọ ó ti yé wa wọn bó bá kọlọ yìí wa wa alaykum salaam tó. nípa àwọn ti ẹran ìlàfúnmi àti nìkè ṣé títí di àwọn yẹn ń bàbá israẹli àná wọn sọ bàbá mọsí bàbá wọn bàbá wọn tó jẹ. Yakubu gan jẹ́ Israel Yakubu yẹn òun ni ọ̀gbádùn ló ti lè ara ló sọ wọ́n bá jẹ́ wọ́n tù ó di mímọ́ àwọn bí èèwọ̀ bí káwọn jẹ́ náà kájú fún ọpọlọ wa ọlọ́mọdé náà àtàlù ẹlẹ́kẹta ní lámà níbi kọ́ kọ́ هذه سلعة يبدع وليه يقول يا أبو الأطار وأنزل القرآن التقرير البارد القرآن وأثقل لون ده جلسي الرابعة وقوع اللاحق منه صلى الله عليه وسلم لما ذكر حبر حبر هذا الحلم لما ذكر الحبر هذا العلم عظيم هذه حديث الأمغير من في قادية في أبير بير إيه كان كتير ما أنا بدأ أقول ما تنتبه àlàkàmìta ẹlẹ́ẹ̀karùn kẹfìrí ìdúkúrò yẹ̀dẹ́ ìsọkọ́lọ̀ ọba lọ́wọ́ méjì ọ̀gárẹ́ wàhálà sọmawaati yẹn lè yùn náà wípé àwọn asọ́nàwà bí ọwọ́ ọ̀tún wọ̀lá àrùbíyẹn fi yẹn lè ókùrà àwọn ilẹ̀ wà ní ọwọ́ kejì àtàdìta ẹ̀rí àfáàbẹ̀rẹ̀ ní ọ̀tún

ìtaakọ̀ àwọn onígbèraga àwọn tí wọ́n fi àyáàrìn àjàbàrí àjà àwọn gbèraga ọlọ́run òun kò ayé ẹnna àwọn tí wọ́n fi dà ẹnna mi tẹ̀sán àwọn dà. bẹ́ẹ̀ ní nínú àwọn nínú àwọn tó mọ̀tẹ̀lẹ̀ náà. àtàkì a ọlọ́mọ kùrùsí ìnísìbà tó lọ sàmà a máa fi alkùrùsí yìí sàmà wà lọ gbórí tó láti wé àwọn sàmà sàmà bí èyí ìjọba kó tó lọ kùrùsí yìí bí a ta mú zero nínú ọkùnrin kan yìí. العاشرة به أيضا من العرش بالنسبة إلى الكرسي دي على عرف تو في الكرسي مفوار العادي عشرة ثلاثة كلام والعرف بير الكرسي والله قال على كي أيات الكرسي دي على كون أمي لي ثم بيجي أك على الكرسي لي الكرسي أك أودو لي أودو لا أك على عشرة وكان عرفه على الماء فاسلوا على الله الله بس وقولوا ما بعثوا كني الثانية عشرة كم بين كل السماء والسماء انتو ولا عن السماء وكان السماء كجي برا دراس برا إبليس إلى اليوم مني لو ولا عن السماء السماء كان ها خضر الكل خضر اليوم thickness إلى 500 years شوف thickness إلى thickness ذات إلى 500 years النبتة كلها خلاص إلى 500 years وقالوا يا تبي سبحانه وتعالى نعم الثالث عشر كم بين السماء السابعة والكرسي انتوا عن سماء كدي لا عن يعني سماء كدي الكرسي الرابع عشر كم بين الكرسي والماء انتوا لا عن يعني الكرسي سيومي والخامس عشر أن العرش فوق الماء ويأتي العرش يوم أول وريجني وريجني الله أكبر السادسة عشرة أن الله فوق العرش ولو بقوة يقول على العرش الرحمن على العرش استوى السابعة عشرة كما تبنتين كم بين السماء والأرض من جوا لا يسمى تليه تعوي الثامنة عشرة لما يتم كفي كل السماء 500 سنة إنك ما سمع قوقها شايف ولا يسمي ما جوعك التاسع عشر لما نايتين أن البحر قد داوي أبوك داوي الذي فوق السماوات وبين أعلاء وأسرى إلى خمسين سنة لا تيوكيوني ديس الوزن من يجب سايق على والله تعالى والله سبحانه وتعالى أعلم والله بعد كل مدرهم والحمد لله رب العالمين وقال فرض وجوه والصلاة والصلاة وصلى الله على سيدنا محمد ìṣe ọlọ́run akọ́mọ sábẹ́bíwa muhammed aṣíwájúwa wa alihi wa sábìbì ajma'in tàwọn aráàlú àtàwọn sàhábì lápapọ̀ àtàrík àlékún àlàyé báàbù kọlu láì tààlà báàbù tó báyìí pé o máa kọ́dọ̀ rú lọ́ àkọ́kọ́dọ̀ àwọn èèyàn mọ́ náà bá fún ṣe kún mọ́ náà bá فالمصنف رحمه الله كتابه بهذا التبجد أفاوى محمد بن عبد الوهاب المصنف لسرعي أكبر سرعي تلو على يدي وقد نشوف الدال على عظمة ربنا العظيم وكبرياته ليلى وكبرياته هو أما هو نفس القرآن ونفس الحديث في طبعا كتب يولوه بقى كتب يولوه بقى ومجده أبيع إجيرا والجلال يأتبيرا وخضوع المخلوقات بأثر إجته لإجته gbogbo ẹ̀ lọ́wọ́ta gbogbo ẹ̀ lọ́wọ́ta wọ́n rọ̀ fún ìyọ́lọ́ ọ̀bá yìí yàrá àlù ìlú ọ̀hún arábìnrin tó yàwọn àrùn yìí ńláńlá yìí owó tàbí ìfàdù wà ọ̀hún sọ́ọ́fù وبراهين أتوا يفجروا ملك على أنه معبود وحده يقول لك كما كما يدرس ولعبة يقول لك كما كما يدرس ومحمود وحده يقول لك كما كما تكفل الذي يجب أن يبذل له ذات الأذن وتعظيم gbogbo gbogbo nírọ̀kúnyà àti gbogbo tó fi sábẹ́ fọlọ́ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sáárà bùkátà tó fọ́bí wọ̀tàhálà àti ògbóngbò ìfẹ́ àti ìjẹ́rú fún sọ́dọ̀ fún ọlọ́run nìkan lẹ́ka máa tuntun wà á nà wọn hàp tí ọlọ́run bá lọ́kùnrin tó dó wọ́n máa fi wá ọba àti gbogbo gbọ́dọ̀ sí lẹ́yìn rẹ̀ sí rọ́ọ̀lì gbogbo ẹ̀ wà á rí akéde tó tẹ̀ wọ́n lóbìnrin wọ́n lóbìnrin eléyìí gan àbó pàápàá dájú ní ìmọ́lọ́ lọ́kàn àti egun ẹ̀yìn rẹ̀ àtẹ̀lé ẹ̀ والسر إخلاص الإيمان حسين كيها كنت الطلبة فنسأل الله أنت الله أنت الله الله أن يبلع قلوبنا بمعرفته قد كيها في وقوق الملابة ومحبته أكيد نفي الله وعنابة إليه أكيد سنت رسول الله إنه الجواب الكريم الله بلا بلا بلا بلا وهذا آخر تعليق مقتصر على كتاب التوحيد إليه دان إقبالي عليك ورو نوى با تاسلوني كرا الملولوك وتوضي مقاصدي أكي سلاي بتاع بغير كل ملولوك قد حوى من ضرر مسائل التوحيد أقسموا أو أقلقوا إنه يقرب التوحيد من تقاسيم وتفاصيل نافعة àtàwọn ẹ̀sìn àtàwọn àǹfààní àlàyé tó jẹ́ àǹfààní máa ra ìtàkùnà àdúgbò rà bìbó náà sí àdàtàn gbogbo bá ń sojú kókó kò sojú ọ̀nà yìí lọ́gbẹ́ máa ti máa tọ̀hí ìmọ̀ àkídà ìmọ̀ ìmáàmì rọrọ̀ kó mi kó mọ̀ nǹkan pàtàkì àwọn yìí alọ́jọ́ wúwa afọ̀rọ̀ kò sóòrò jẹ́ pé òun gá ní ìpínlẹ̀ gbogbo òkèlè wọ́n ń pe tọ̀hí ní kíni kò sóòrò pé òbí ìtẹ̀kọ́ mu olóhùn kó lè gbogbo olùgbogbo gbádá orin والحمد لله على تيسيره ومنته أكل الله وتسلمه كوا كده سوركوا صلى الله على محمد أكل الله كوا نبي محمد محمد صلى الله عليه وسلم وعاله أتمنى عليه وسادة وسادة وسلم تسليما أتمنى الله يجزيني كالكرامي والسلام عليكم ورحمة الله وبركاته